ṣèbá àti sọ fún yín wípé ó ti lọ sílé alára bẹ́ẹ̀ làlá délẹ̀ bí kò ti délé àjèrò ní báyìí nílé ẹ̀gbámọ̀ olùṣàbí ni ó tún bá wọn dé o lọ́dọ̀ àwọn tó dé kèlá ní ṣẹ́gun ògúngbè bẹ́ẹ̀ ni kò bá wọn kọ yan àrẹ̀já náà kéré olú olówó gẹmọ níṣẹ́ ni wọ́n sọ pé bá a wà fún muhammadu lukumanu yomi fábíyì mẹ́sì àgbẹ̀ náà sọ kínní kan nípa ọmọ yomi ìfábíyì ẹ tètè wo fídíò ọ̀hún olú olówó gẹbọ àrẹjà mr portable actor àjọ máa wà ń bẹ́ẹ̀ ni tó dẹ̀ máa dùn tó máa ní ìtumọ̀ tó máa ní gbọ́ngàn. ẹ̀bùn onírè yóò ẹ̀bùn onírè jó. ọmọ mi ta ti máa ṣí àgbàlá yẹn àbí àgbàlá ńlá ìlà bá wà tó ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ wàhálà tó ìjà ẹ̀mẹ́ ni ìwé jẹ́ ni ẹ̀ àjọ máa wà ń bẹ́ẹ̀ ni tó dẹ̀ máa dùn tó máa ní ìtumọ̀ tó máa ní gbọ́ngàn gift lè ní lọ́wọ́ lọ́bẹ̀. lọ́wọ́lọ́wọ́ kò sí èrè báyọ̀ létí this is my own official Double celebration, birthday celebration and housewarming. tó oh, eh, kò ní bàjẹ́ lágbára lọ́dọ̀ ọlọ́run ọjọ́ àwa ọjọ́ àwa kò rí lágbára lọ́dọ̀ ọlọ́run ìjà sọ pé ajọ́ máa wà ń bẹ̀ ni ẹnì kankan nínú wa ò ní pẹ̀dé agbára ọlọ́run tó ẹ̀yin tiwa ẹ jẹ́ kí ẹ jẹ́ kí a pàdé ńbẹ̀ ó lè dùn ó lè ní gbọ́ngbọ́n oye gbogbo wa náà la máa rí nǹkan rere la máa rí bára wa ṣe o bó ṣe máa jẹ́ ni ẹ eh, happy in advance God bless you my brother. ẹ̀bùn onírè yọ Thank you.

7th February 2024 at Tunde Kilani, veteran filmmaker. Hello. Come back. By Tunde Kilani. Abonire, abonire Fine boy. Fine boy. Fantastic. As a legend. Ah. this is the icon. Alas, Alas, Fantastic. Magic will take over from London. Pentagon, ilé yìí. Love and entertainment. Face kí wọ́n máa ń pè ní náà. cap. Ti ìbílẹ̀ cap ni ọ̀tá. Aṣá àwọn àkùnṣájú rẹ̀. Bẹ́ẹ̀ni. Fantastic. Congratulations ẹ̀ tí rí ọ̀pọ̀ ní ìjọba ìdílé ṣùgbọ́n so medicine is the best option. ariwo yọ mi o. relevant information Canada. I thank so you for always being there, sir. This is a beautiful Wow. That's one and that all part of congregation. Double congregation. Double me. You my people. Amen. Ah! I see. Yummy. Congratulations. you? How are you? Say, say, mommy. Yeah, kiss mommy. Yeah, kiss her. this is your invitation. Oh God. Thank you. Thank you. Congratulations once again. Ah, ah Oh God. Eh? Ayome. Mm, yeah, Oh God, your meat streets. Yes, sir. It's not easy to own a street. I want to be like you. Ah, <laughs> Babalaye gbogbo ayé la máa jẹ. ẹ̀yà mi lẹ́tà tó lọ́dọ̀ ẹ̀. nínú èé e, pariwo yọ mí o. relevant information attached. I can give Well, the car we give for you. Car. Aww. Doorbell event. event ah, ah. gbogbo ayé la yes bro. akóredé mi ó yá come come come come and greet me bọ̀bọ̀ ni come and go gbàdá nínú ẹ̀jẹ̀ bẹ́bí mi. Ah, Yomi ọmọ bá mi. so guys i will be live i bet Yomifabi is out tomorrow. If you are my lover, hey, yes, come and turn up for Yomifabi. If you are not here, you are missing, no. You uh -huh. miss a big fàájì as in fàájì gidi If you are not here, you are missing. Ẹ̀bùn ní ìyó, ẹ̀bùn ní ìrètí I believe that was. haha, Ei, já não ia ligar, né? Era linda. Era linda, oh, era minha. Quê? Você quer o suri? Você quer é a Não, não, não. Não, não, não. Liga, não. Quê? Tá, não, não. Okay, okay, okay, okay. Love Entertainment. Kẹ wá bá wa sílé o. Come and turn up for your family. If you are not here, you are missing o. Oh. You will miss a big fàájì as in fàájì gidi ni o. If you are not here, you are missing. Aṣọ wà o, aṣọ wà o, àkàrà wà, anything you want because me I will eh. Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó Alore Alore ẹ máa wò ó ẹ máa wò ó ẹ